bínú tán mọ́ sọ́mọ ìyá ni àbẹ́ni tá a jọ ń ṣiṣẹ́ ọ̀rìn àti pilẹ̀sẹ̀ wá ti ń jàǹbá ẹni ẹni abínibí ti ń dani lọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti ń da bàbá ẹ̀ ẹ̀yin ò tí ì gbọ́ ọmọ tó fìyà ẹ̀sẹ̀ só ọkọ tó fìyàwó sóògùn owó ìyàwó tó pọkọ jayé àwọn ẹlẹ́gbẹ́ òṣèlú tí wọ́n jọ lágbá nípa síra wọn àbẹ́ ò tí nìyí nǹkan ṣẹlẹ̀ nílé ayé ta làbá wá fọkàn tán náà ibo la fẹ́ sádi ta làbá tún pọ̀kan wa fún àfikà rọra ṣe ọ̀rẹ́ mi ni lágbájá ikú tí pani ni tàmẹ̀dòló lólùfẹ́ mi ẹni àdífọ̀rọ̀lọ̀ ẹni tó ń fọ̀rọ̀lọ̀ wọ̀nyí bóyá léwo bí sí ọ̀sán òmọ̀ ni bínú bá ṣe sí bí igbá bó yóò bá ti mẹ́ ọ ìbáṣepọ̀ ọmọ tí ń bẹ lábẹ́ ọkàn ọmọ ẹ̀dá ò ní lè sùn bó o bá mẹjàmbá tí ń bẹ nínú ọmọ ìyá rẹ ó ṣeé ṣe kó o ti sáfẹ́ bí fara o olórí ẹbí ilé yín tó o bá mọ tí ń rò lọ́kàn bá ti wá gbolé náà mọ́dòní èèyàn ò ṣeé fọkàn tán àfi ká dúró ti Lédùmarè ọba máa ṣe tiwa pẹ̀lú inú kan ni bá a bá ń lọ láàdùn ká wẹ̀yìn bá a bá fùn ká lajú díẹ̀ sílẹ̀ àní bá a bá ń gbàwùjọ rẹ̀ ká rọra ṣe ni ọ̀rẹ́ ti ń pọ̀ rẹ̀ wọ́n fúnra wọn ní májèlé jẹ ọ̀rẹ́ ti ń rágbanipá síra wọn lórí owó nǹkan ṣe ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ló ti pọkọ ẹ̀ dànù nítorí àlè nǹkan ṣẹlẹ̀ ní dúníyàn yìí mélòó lójú fẹ́ rí mélòó lẹnu ó lè tó kà sọ mélòó la fẹ́ wí mélòó la fẹ́ wá sọ gan nǹkan ṣẹlẹ̀ ohun àgbọ́ṣe àrùn ṣẹlẹ̀ lórílẹ̀ Èdùmàrè ní kárawọ ẹ̀bẹ̀ sí káfímọ́ gbọ́kànlé nìkẹ́ni èèyàn lọ́mọ èèyàn ó máa jẹ́ oníjàmbá lọ́mọ ẹ̀dá èèyàn